لا تخلفوا الشهور فإننا سرنا على نهج خليل محمد وبقول من شرع شريعة مسلم وعلى مقولته الكريمة نهتدي ولكل قول نستدل بهاية أو بالحديث تستطيع نزلا الدين قال الله قال رسوله وما لدين الله يفضل رشد لم تطعنون وتلبسون كهننا جينا براي للمكيدة مفسدين جئنا براء للعقيدة مقسم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا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 فوزا عظيما فإن خير الكلام كلام الله وخير الأدي أدي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور مودساتها وكل مودسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوك فون ولو وبا الحمد لله ọlọ́run ọba èyí tó ṣe pé òun náà ni ó ní ó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí èyí tó jẹ́ pé oore yìí òun náà ni ó máa wúlò fún ọmọ ènìyàn nígbà tó bá kúrò ní orílẹ̀ ayé tó bá bọ́ sí ọ̀dọ̀ ọlọ́run abẹ́lọ́run kọ́lọ́ ń jẹ́ kí oore náà kọ́lọ́ ń jẹ́ fún ẹnìkọ̀ọ̀kan wa. nígbà tí a bá ń bẹ nínú sàárè kọ́lọ́ ń jẹ́ kí ó wúlò fún wa tí ó bá di gbangba ta alikiyama kọ́lọ́ ń jẹ́ kó wúlò fún wa kọ́lọ́ ṣe oore náà ní sábàbí fún wa tí a fi jẹ ẹni àlìjànnà lẹ́yìn wá gbà náà a fún ọlọ́run ọba èyí tó wípé òun náà ni ó fún ẹnì kọ̀ọ̀kan wa tí a wà ń bí ní àlàáfíà èyí tó jẹ́ wípé àlàáfíà náà ni ó sọ́dọ̀ ọ̀run fún ẹnì kọ̀ọ̀kan wa tí a fi lè jókòó síbi àbẹ̀lọ́run ọba kí ọlọ́run ọba kí ó ṣàlékún àlàáfíà ẹnì wa àwọn tí ò ní àlàáfíà kí ọlọ́run ọba kí ó bá fún wọn ní àlàáfíà lẹ́yìn náà a tún dúpẹ́ pé ọlọ́run bá fi ìfọ̀kànbalẹ̀ sí agbègbè wa tí a wà yìí ìfọ̀kànbalẹ̀ tí ń bẹ ní agbègbè yìí kí ọlọ́run bá kí ó bá wa ṣe àlékún ẹ̀ kọ́lọ́ má mú ìfọ̀kànbalẹ̀ kúrò níbẹ̀ gbogbo àwọn agbègbè tó yẹ pé kò sí ìfọ̀kànbalẹ̀ níbẹ̀ kọ́lọ́n kó bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ gbogbo àwọn orí tó kù náà ni a dúpẹ́ fún ọlọ́run bá ọlọ́mọṣẹ́ gba ọpẹ́ wa lórí àwọn oore náà àwa bẹ̀ lọ́hùn fún ìbára wa sọ̀rọ̀ títí òní kí ọlọ́run ọba kó sọ́dún ọ̀run fún èmi tí màá máa bá wa sọ ẹ̀yin náà tí ẹ máa gbọ́ ọlọ́run kó sọ́dún ọ̀run fẹ́yìn náà sísọ náà ọlọ́run ṣe ní nǹkan tí ń fi rí ọ̀nà ọlọ́run náà kọ́lọ́run ṣe fẹ́yìn náà ní nǹkan tẹ́yìn ló fi rí ọ̀nà ọlọ́run kọ́lọ́run kí ọ̀rọ̀ náà kó wúlò fún èmi àti ẹ̀yin la haula wala quwwata illa ní àná ibi tí a ti bẹ̀rẹ̀ tafsir òun náà ni suratu Maryam Quran nineteen aya fifty nine òun náà ni a ti bẹ̀rẹ̀ tafsir ní àná so wọn ka a ka àwọn ayáàtì tí a lè kà lánàá tí a lè ṣe tafsir yẹn a máa kà á sọ ìtumọ̀ rẹ̀ fún wa ní èrèfé kó tó di wípé a máa bá tẹ̀síìrì tìtò nílọ sọ àbẹ̀lọ́run kí ọlọ́run bá kí ó sọ ọ́ di ọ̀run fún ọ náà. أعوذ بالله من الشيطان الرجيم mọ̀mọ́rúkú ni ọ̀dọ̀ sọ̀rọ̀. ọlọ́run bá tí ọlọ́run gbá ó ń ṣàlàyé fún wa wípé lẹ́yìn ìgbà tí àwọn ànábí ọlọ́run ọba tí wọ́n bá lọ tán àwọn tó máa ń jẹ́ àwọn successors fún àwọn tí wọ́n jẹ́ àwọn ànábí ọlọ́run àwọn èèyàn dáadáa a máa wà nínú wọn. No, àwọn ènìyàn tí ò dáa a máa wà nínú wọn ṣùgbọ́n nígbà tó bá ti ń pẹ́ àwọn èèyàn tí ò dáa nú wọn wọ́n máa ń fojú hàn púpọ̀ ọlọ́run ọba ní lẹ́yìn àwọn ànábí ọlọ́run àwọn àròlé tí ò dáa àwọn àwòládùsù àwọn àrọ́mọdọ́mọ abú àwọn náà ni wọ́n wà máa jẹ́ ẹni tí ó máa sọ̀síìdì lẹ́yìn àwọn ànábí ọlọ́run náà. أدعوا الصلاة واتبعوا الشهوات ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ àwọn àròlé yìí ọlọ́run ní wọ́n jẹ́ ẹni tó ṣe wípé ìrun kíkí wọ́n máa ń fi ráre òun náà ni pé wọn ò ní kí ní àsìkò rẹ̀ tàbí kó jẹ́ pé wọ́n ó kí gbogbo àwọn májẹ̀mú tó so pọ̀ mọ́ wọn ò ní ṣe dáadáa gbogbo àwọn orígun tó wà nínú oorun tó ṣe pàtàkì wọn ò ní ṣe dáadáa so ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń kírun ẹlòmíínú wọn ò ní lọ kírun níjàmá yọọ máa jẹ ẹni tó ṣe yí pé yọọ máa dárun èkì ẹlòmíín máa kíkan yóò máa dákan sí oríṣiríṣi àwọn nǹkan òun náà ni àwọn tí wọ́n ń rólé yìí tó jẹ́ àwọn nǹkan tí ò dáa òun náà ni wọ́n máa ṣe nípasẹ̀ ẹ̀rùn kì í wá ṣe irun nìkan torí pé ọ̀gá gbogbo ìjọsìn torí pé irun ni ọ̀gá gbogbo ìjọsìn ni tí irun bá ti wá mẹ́ ẹ gbogbo nǹkan yòókù náà òun náà ni yóò mẹ́rẹ̀ torí pé irun gágá iná sọ látà gẹ́gẹ́ bí Kùránì ti sọ tẹ́ni àlìfà ṣá ìwàlì munkar ó ní èjé kéyìn òun wà bú òun ní máa sọ yẹn níbi aburú tí yẹn bá ti ń kí dáadáa àìwá kí dáadáa yìí yóò tún wá sábàbí tó jẹ́ pé wàtábà ó ṣàwáàtì àwọn èèyàn yìí afẹ́ ẹnu wọn ni wọ́n wà máa tẹ̀lé ní tí wọ́n bá ti ń fẹ́ nínú ẹ̀mí òun náà ni wọ́n máa ṣe náà. fàṣàwùfà yẹlẹkọ ọ̀nà ọ̀yá. ọlọ́ni fàṣàwùfà yẹlẹkọ ọ̀nà gàyàn ọlọ́ni àánú òun náà ni nǹkan tí wọ́n wà ní inú rẹ̀ ẹ̀san àánú yìí ọlọ́ni wọ́n ń bọ̀ wá pàdé rẹ̀ ọlọ́ni inú àánú ni wọ́n wà láyé tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámà wọn ó tó wá wà nínú àánú wọn ò ní mọ̀nà tí wọ́n gbà nínú àlìjánná. ìlànà tàbá ọmọdé wà ọlọ́run ọba ní ìlà mọ̀ntàbà ọlọ́run ní àyàfi mọ̀ntàbà ẹni tó bá jẹ́ rí pé ó fi àwọn nǹkan aburú yìí tó bá fi ilẹ̀ òun náà ni pé ìmọ̀ aráàrùn láre ó ń kírun ẹ̀ dáadáa ìmọ̀ tẹ̀lé ojú òkòrò kò tẹ̀lé mọ́ kò tẹ̀lé afẹ́nú ẹ̀ ìtọ́lọ́wọ́n ọba àtòjíṣẹ́ onìkan náà lọ ń tẹ̀lé tó bá túbá wà á mọ́nà tó dẹ̀ nígbàgbọ́ sí ọ̀dọ̀ ọlọ́run ọba. tó wá jẹ́ ẹni tó ṣe pé ó ṣiṣẹ́ rí i. kọ̀ìlá ìkàlẹ̀ ló kúrú nàlejò náà sọ̀rọ̀ láàrin ìlànà ọ̀nà ṣe é. ọlọ́ni àwọn eléyìí òun ni wọ́n jẹ́ ẹni tí ó wálá wọn ò dẹ̀ ní jẹ́ ẹni tí wọ́n ṣàbùsí kankan sí sọ wọn ò ní máa fi ìwà ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ti hù sẹ́yìn wọn ò ní máa jẹ́ ẹni tí ó fi bì wọn ọlọ́run ló di ó sì nìyẹn sọ ọlọ́run ọba ò kì í ṣe ọba جنات عدن التي وعد الرحمن عباده بالغيب ọlọ́run bá wá ní àlìjánà tá à ń sọ yẹn ọlọ́run ní àlìjánà ibùgbé òun ni gbogbo àwọn àlìjánà náà tí wọ́n máa fi àwọn èèyàn sí alẹ́ tí wá adarun àmàánu ìbáadá ubẹ̀ rọ̀ yìí èyí tó jẹ́ wípé àlìjánà yìí òun náà ni ọlọ́run ọba tí ń ṣe arahman òun ló ṣe àdéhùn rẹ̀ fún àwọn ẹrúsìn rẹ̀ ìdọ́gbẹ́ àdéhùn yìí ó wà ní pamọ́ àwọn ẹrúsìn wa nígbàgbọ́ sí àdéhùn yẹn tó ti bí àdéhùn yẹn bó ti wà ní pamọ́ ọlọ́run wa sọ fún wa yín pé àdéhùn òun ọlọ́run kò sí èméjì ń bẹ yóò padà ṣẹlẹ̀ náà ni. ìnáwó kan náà ló máa fi yá rí o torí pé ọlọ́run ọba wọ́n mọ̀ ìpè ọlọ́run ọba yìí kánà wàádù uma àti ìyànù àdéhùn ọlọ́run ọba nǹkan táwọn ń bọ̀ wá bá ni gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn mùmìnì òun ni wọ́n gbà ìpè àdéhùn ọlọ́run ọba o nǹkan tí àwọn ń bọ̀ wá bá ni tó ní ó sì wá bá wọn náà. لا يسمعون فيها لغوا إلا سلاما. Ọlọ́run ṣàlàyé fún wa yìí pé nínú àlìjánná òun náà ni fi ààyẹn ọlọ́run bá ń ṣàlàyé àlìjánná pé láyé sùnmọ́ òun náà fi á. àwọn tí wọ́n àwọn tí wọ́n jáwọ́ ẹrú sí ọlọ́run ọba tí wọ́n bá ń bẹ nínú àlìjánná wọn ò ní máa gbọ́ ọ̀rọ̀ sọkúsọ kankan nínú àlìjánná ìyẹn ni pé ọ̀rọ̀ tó ní àléébù àbí ọ̀rọ̀ tó ní àdínkù wọn ò ní gbọ́ rárá gbogbo ọ̀rọ̀ ìbàjẹ́ èébú gbogbo ọ̀rọ̀ tí ò da ọ̀rọ̀ téèyàn sí téèyàn sí èsì sọ tí ò da gbogbo ẹ̀ kò ní sí nǹkan tí ó jáde nínú àlìjánnà. ìlà sàlámà àyàfi ọ̀rọ̀ kọ́wúlà sàlámà ọ̀rọ̀ kan èyí tó jẹ́ wípé yọ́ọ́ máa jẹ́ ọ̀rọ̀ tó là kúrò níbi àdínkù ọ̀rọ̀ tó là kúrò níbi àìdáa òun náà ni wọ́n máa gbọ́ ń wọn wọ́n gbọ́rọ̀ ọlọ́run nínú àlìjánà ọ̀rọ̀ eléyìí kò ládìkùnú kò láìdánú wọ́n máa gbọ́rọ̀ àwọn màláíkà wọ́n máa gbọ́rọ̀ àwọn ọmọ kéékèèké tí wọ́n lọ káàkiri ní àlìjánà bẹ́ẹ̀ náà ni máa gbọ́rọ̀ àwọn ẹlẹ́yinjú ẹgẹ́ bẹ́ẹ̀ náà ara wọn náà wọ́n jọ máa gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ àwọn nǹkan kan máa wá tí ó tún máa já ohun tó dùn tí wọ́n gbogbo ọ̀rọ̀ tí ò ní máa ní àdínkù tí ò dẹ̀ ní máa ní àìdá ni. Wọ́n ní kò ń fi ra òkè ọ̀tà òun àṣeyá. Ọlọ́run ọba wa ń ṣàlàyé fún wa pé wọ́n láwọn rìskúùn àrísìkì wọn ìjẹ̀mú wọn yóò máa wá bá wọn búkìrọ̀tàn ìyẹn náà ní pé òdiwọ̀n àárọ̀ ilé ayé òun náà ni ó fi wá máa bá wọn wà á sí yán. àti ní òdiwọ̀n ìrọ̀lẹ́ ẹ̀bẹ̀ sọ òun náà ni ó ti jẹ́ nǹkan yóò wà máa bá wọn torí kò sí àárọ̀ kò sí ìrọ̀lẹ́ nínú ọgbà àlìjánà àṣàlàyé fún wa pé àwọn eléyìí a fi máa mọ̀ òun fi dá ìmọ́lẹ̀ tó yóò tó bá yá yóò tó bá yá yóò tún wá so méjèèjì yìí àdìsí náà bẹ́ẹ̀ sọ bukratan òdiwọ̀n tó jẹ́ pé ti àárọ̀ láàrin òdiwọ̀n àárọ̀ ilé ayé àti òdiwọ̀n ọ̀sán ọwọ́ ọ̀rọ̀lẹ̀ ilé ayé òun náà ni arísìkì ìjẹ̀mú wọn yóò wà máa bá wọn yẹn kí ìjẹ̀mú wọn ò ní dúró yóò máa lọ gbére ní nǹkan tó wà máa bá wọn náà. تلك الجنة التي نورث من عبادنا kana taqiya. ọlọ́run ní tìlíkàlì jánà ọlọ́run ní jánà ọlọ́run àlìjánà tí mo dá akọ látẹ̀ẹ̀kan yẹn ọlọ́run ní òun náà ní àlìjánà alẹ̀ tí inú rísù tọ́ àwọn ọlọ́run ọba a máa sọ di ẹni tí ó jogún rẹ̀ máa ń kánà tẹ̀kíyàn ẹni tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba níní ìbáàdínà nínú àwọn ẹrúsìn wa so ẹni bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba nínú ẹrúsìn ọlọ́run ọba òun náà ni ó máa jẹ́ ẹni tó lọ́wọ́ bó jẹ́ kó jogún àlìjánná jíjogún yẹn ti sọ fún wa wípé ọlọ́run ọba bùn ní àlìjánná tán yáyá tẹ́gbẹ́ yóò máa jẹ́ nǹkan tí yóò máa lò lọ gbére òun lọ́wọ́ ṣe fẹ́ fún un èyí níbi tí a ti dúró ní àná tẹ̀písì tá lè ṣe nìyẹn so tẹ̀písì tòní ó máa bẹ̀rẹ̀ láti bí áyà sixty four nusratu mariam quran nineteen nam. أعوذ بالله من الشيطان الرجيم وما نتنزل إلا بأمر ربك له ما بين أيدينا وما خلفنا وما بين ذلك وما كان ربك نسيا رب السماوات والأرض وما بينهما فاعبده واصطبر لعبادتي هل تعلم له سميا ويقول الإنسان أئذا مت لسوف يخرج هيا أولم يذكر أولا يذكر أولا يذكر الإنسان أنا خلقناه من قبل أنا خلقناه من قبل ولم يك شيئا فوربك لنحشرنهم والشياطين ثم ثم لنحضرنهم حول جهنم جثيا ثم لننزعن من كل شيعة أيهم أيهم أشد على الرحمن عتيا ثم ثم لنحن أعلم بالذين هم أولى بها وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nínú suratu Maryam Quran nineteen aya sixty four aya yìí òun náà ni wàmà natanazzalu illa bi amri rabbik. wàmà natanazzalu illa bi amri rabbik. ọ̀rọ̀ tí àwọn àáfàá sọ lórí ẹ̀ lórí àwọn oríṣiríṣi ọ̀rọ̀ èyí tó jẹ́ wípé ó wá òun náà ni ọ̀rọ̀ tí ó wá nínú Bukhari nínú Sahih Bukhari nínú ààyè tí tafsiri wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ló wà nínú Tirmidhi níbi báàbù tafsiri rẹ̀ àáyà yìí wọ́n ń sọ fún wa níbẹ̀ nípa wípé kí ló fa sábàbí sísọ̀kalẹ̀ rẹ̀ tòdúrà sọ nínú àyà yìí ni wípé àwọn ọlọ́run ọba àyè sọ àlùkùránì kalẹ̀ àyè sọ nǹkan kan kalẹ̀ ilá bí amúre rọ̀bíkà bó jẹ́ pé jìbìrìlù òun náà ló wà lọ rí fáàbà àti gbogbo àwọn màláìkà tó ṣẹ́kù òun ni ọlọ́run ní pé kọ́ máa sọ fánàbí pé wà máa nà tànà zàlù ilà bí amúrí rọ́bìkà àwa a lè sọ̀kalẹ̀ láti sánmà wá ilẹ̀ ẹlẹ̀ káwa ṣe nǹkan kan láti sánmà káwa ṣe nǹkan kan lẹ́ẹ̀lẹ̀ ilà bí amúrí rọ́bìkà àyàfi pẹ̀lú àṣẹ ọlọ́run ọba rẹ àdìsí wa wà nínú Bukhari ó wà nínú Tirmidhi bẹ́ẹ̀ ló wà lọ́dọ̀ Ìmáàmù Ahmad èyí tó jẹ́ àdìsí Sa'id bin Jubair látọ̀dọ̀ Ibn Abbas àdìsí náà sọ pé Ibn Abbas sọ pé òṣìṣẹ́ ọlọ́run ọba sọ fún Jibril yìí ma yamnauka antazurona aksara mimma tazuruna kí ló dé tí ìwọ Jibril tó fi wá máa bá àwa mùsùlùmí kọ́ wá máa sọ tó yẹ ká ṣe fún wa ní gbogbo ìgbà ju bó o ti máa ń wá lọ ìgbà tó o máa ń wá o ti máa ń pẹ́ jù síra wọn kí ló dé tó jẹ́ wípé o máa tètè máa jẹ́ pé wọ́n fẹ́ sọ pé ká ṣe nǹkan kan pé kó o tètè máa bá wa gbé iṣẹ́ tá a bá ṣe wá àwọn tó bá jẹ́ ojúṣe wa nú ẹ̀sìn kó o tètè wá máa sọ fún wa sòṣìṣẹ́ ọlọ́run ọba ó fi eléyìí jẹ́ pé ní ti bẹ̀rù ọlọ́run gbogbo tó bá wá fẹ́ ká máa ṣe àṣetá àti máa ṣe òṣìṣẹ́ ọlọ́ba wa sọ fún Jibrilu bẹ́ẹ̀ pé ó yẹ kí Jibrilu máa wá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti jẹ́ pé kó ètè wa máa mú iṣẹ́ yẹn wá fún wa ká lè bá a tètè máa ṣe iṣẹ́ tọ́lọ́wọ́ bọ́ máa yọnu sí so látara bẹ́ẹ̀ wọ́n ní jìbìrì ló wá sọ fún wí pé wà máa nà tànà zẹ́lù. so wọ́n ní alákọ̀ọ́kọ́ ní ẹ̀táyà yẹn fi sọ̀kalẹ̀ pé jìbìrì ní àwa yìí sọ̀kalẹ̀ àyàfi pẹ̀ láṣẹ ọlọ́run tọ́lọ́wọ́ bá ọba ní á wá àlè wá láéláé àtọ ẹni tó lè dá nǹkan kan ṣe lẹ́yìn ọlọ́run àfi tọ́lọ́wọ́ bá bá ní ká ṣe àdìsí alákọ̀ọ́kọ́ nìyẹn àdìsí míì nínú tìrìmídì tó jẹ́ pé òun náà tún wà ń bẹ́ẹ̀ òun náà ni pé istabto arosula sallam nuzula jibirila alayhi ànábì rí wípé jìbìrìlù pẹ́ kò tètè wá sọ́dọ̀ ọ̀hún sọ ọlọ́run ọba lọ́wọ́ sọ fún yín pé ìbàdàn ẹbí gbé lọ́wọ́ jìbìrìlù yìí pé ah ó ṣe wá pẹ́ kó o tó wá sí ọ̀dọ̀ mi ẹ̀rí ọlọ́wọ́ á máa sọ fún wípé kọ́ka ááyà yìí fún àmì bíi wípé وما ni wípé àwa o àyè jẹ́ ẹni tí máa jẹ́ ẹni tí máa sọ̀kalẹ̀ àyàfi kó wípé àṣẹ ọlọ́run la fi sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ náà ni àdìsí Anas ìjọ pé bẹ́ẹ̀ lọ́wọ́ ànábì wípé ayulibi kọ́ ahabu ilallah wọ́n ní ààyè wo lọ́wọ́ lórílẹ̀ tọ́lọ́wọ́n ọba nífẹ̀ẹ́ sí jù á yù á abùgọ́dú ìlànà ààyè wo lọ́wọ́ lórílẹ̀ tọ́lọ́wọ́n ọba kórìíra sí jù àyẹ̀wò abẹ́lẹ̀ òṣìṣẹ́ ọlọ́wọ́n ọba òṣìṣẹ́ ọlọ́wọ́n ọba wa ní mà ádìrí ata àlà mi ò mọ àyàgbà tí n bá tó béèrè ẹ̀rí jìbìrìlù tí ó wà fánàbí ní ròó. kò tètè wá pàànà bíi nírú ó wá pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ gbàtí bíi ìlú wa dé ànábì ní làkọ́dé àbùtọ́ta àláyà ó sì ti wá pẹ́ kó tó wá bá mi àtàzọ́nàntù ànábì rọ́bì àláyà mọ́ òjìdá tí mo fi wá lérò pé àbọ́lọ́n ti ń bínú sí mi ni àjùbí ìlú wa ní pé kò rí bẹ́ẹ̀ ọmọ wípé. àwa náà tó mú nǹkan kan wá bọ́ wà máa nà tànà zàlù ilà bẹ amúrò nìkan. òun náà ni wípé àwa yìí sọ̀kalẹ̀ àyàfi pẹ̀lú àṣẹ ọlọ́run ọba lóbi jẹ́ pé gbàtà àwọn èèyàn kan sọ wípé tí wáàyí ò tètè wàá bá nàbí àwọn kan wá wò wípé wáàyí ò tètè wàá bá nàbí ọlọ́run ọba rẹ̀ ó ọlọ́run ni máa wá dá akárọ̀ bùkà. ọlọ́run ọba rẹ kò jẹ́ ẹni tó ṣe wípé ó gbé ọjù sílẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run ọba rẹ ò dẹ̀ kórìíra rẹ ṣùgbọ́n ọlọ́run ọba ó ti nígbà tó fẹ́ máa sọ nǹkan kọ̀ọ̀kan kalẹ̀ nǹkan kọ̀ọ̀kan tí bá ń sọ kalẹ̀ ọlọ́run ọba ti mọ̀ pé ìgbà tó yẹ kóhun ó sọ kalẹ̀ ni ọlọ́run bẹ́ẹ̀ wọ́n á kánjú kó sọ nǹkan kalẹ̀ táyọ̀ àsìkò rẹ̀ tó gbé kò sí nǹkan náà bá fẹ́ ṣe àárí ikmọ̀ dáadáa ń bẹ̀ àárí ọgbọ́n òye nínú ẹ̀kọ́ ọlọ́run bó tó sọ kalẹ̀ sọlọ́ bí jẹ́ pé àwọn màláìka àṣẹ ọlọ́run ni wọ́n máa ń retí so tọ́lá ọba ọba pa wọ́n láṣẹ wọn ò lè dá nǹkan kan ṣe so bẹ́ẹ̀ náà ni bí jìbìrì ti retí àṣẹ ọlọ́run bẹ́ẹ̀ ni gbogbo àwọn màláìka yòókù náà ni wọ́n ń retí àṣẹ ọlọ́run torí ẹ̀ náà ló fi jẹ́ pé ó mu wá ní jámù pé wà máa. òun náà ni pé àwa èé sọ̀kalẹ̀ ńlá bí amúrí rọ̀bíkà ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ni pé pẹ̀lú àṣẹ ọlọ́run ọba rẹ̀ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé àwa èé sọ̀kalẹ̀ ntí máa fà tá a fi máa sọ̀kalẹ̀ wá ilẹ̀ ẹlẹ́ẹ̀ òun náà ni amúrí rọ̀bíkà òun náà ni kàlámù rọ̀bíkà ọ̀rọ̀ tọ́lọ́wọ́n ọba rẹ̀ bá sọ fún wa òun làá máa ṣe kí ni ọ̀ làá máa sọ̀kalẹ̀ tó pé a máa jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run bá sọ nínú súrà tó jẹ́ súrà tó tọ́lák ọlọ́ni dálíkà amúrù lọ́ọ́ i ọlọ́run ní gbogbo ohun tí mo sọ látòkèdè lẹ́yìn amúrùlọ ọ̀rọ̀ ọlọ́run ni anzalahu tí ó gbé ọlọ́run ọba wa sọ kalẹ̀ ìlẹ́yìn kan fún yín so a máa jẹ́ àṣẹ a dẹ̀ máa jẹ́ kí ni ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ọba tún sọ pé wà máa nà ọba tún sọ mi pé kàdálíkà àwọn ìlẹ́ka rú ámìnì amúrìnà yẹn ni pé àwọn ọlọ́run ọba aránṣẹ́ sí ọ ní jẹ́ rú níbẹ̀ yẹn mini amúrìnà nínú ọ̀rọ̀ àwọn ọlọ́run ní kàlá nínú ọ̀rọ̀ àwọn ọlọ́run O láti kí ni ọ láti rán ọ so ọ̀rọ̀ a máa jẹ́ amúrù ọ̀rọ̀ amúrù àdẹ̀tún máa o àṣẹ ọlọ́run ẹ pé yìí náà ilá bi amúri rọ̀bíkà àyàfi pẹ̀lú àṣẹ ọlọ́run ọba rẹ tàbí àwa ìsàdédé sọ̀kalẹ̀ ilá bi amúri rọ̀bíkà àyàfi pẹ̀lú ọ̀rọ̀ tí ọlọ́run ọba rẹ bá sọ fún wa òun náà ni a máa gbé wá bá ọ òun ló máa fà tí a fi máa ń sọ̀kalẹ̀ náà. له ما بين أيدينا وما خلفنا ọlọ́run ọba ìwá nìyí àwọn màláìka ń sọ pé làwù máa bẹ́ẹ̀nà àìdínà wà máa kọlìfánà ọlọ́run ọba tí ẹ ní gbogbo máa bẹ́ẹ̀nà àìdínà wà máa kọlìfánà ọ̀nà alákọ̀ọ́kọ́ tá a gbà túmọ̀ rẹ̀ òun náà ni wípé ó lè ní nǹkan ṣe pẹ̀lú ìgbà ìgbà ìyẹn ni pé máa bẹ́ẹ̀ náà gbogbo ìgbà tó ti ṣáájú lọ pátá yẹ́nyẹ́n ọlọ́run ọba ní gbogbo ìgbà tó ṣáájú lọ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ pátá yẹ́nyẹ́n ọlọ́run ní darí ẹ̀ lẹ́yìn gbogbo ihun tí ó tún máa ṣẹlẹ̀ nínú ìgbà títún bọ̀ ọlọ́run ni ó ọ ọlọ́run ni ó ń darí rẹ̀ wà máa bẹ́ẹ̀ náà dáálíkà ìgbà tí wọ́n ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìwọ ló wà méjèèjì ọlọ́run ọba náà ni ọba tí ń darí rẹ̀ so ìgbà àmọ́ túmọ̀ rẹ̀ sí ìgbà àwọn nǹkan ń nínú ẹ̀ pé ọlọ́run ọba tí àṣẹ rẹ̀ bẹ nínú gbogbo rẹ̀ kò sẹ́ni kankan tí àṣẹ rẹ̀ ń bẹ bẹ́ẹ̀. lẹ́yìn wá gbà náà a máa túmọ̀ rẹ̀ sí ààyè pé ọlọ́run ọba nìkan ló ní àṣẹ máa bẹ́ẹ̀ náà àìdí náà gbogbo tí ń bẹ níwájú wa nínú ààyè pátá gbogbo àṣẹ bẹ̀ ọlọ́run ló wà máa kọ́lífà náà gbogbo ààyè tí ń bẹ lẹ́yìn wa pátá gbogbo àṣẹ ẹbẹ̀ ọlọ́run ọba lónìí àwa ò lè mú fùsáàyè kan àfi kọ́ lọ́run pa aláṣẹ pé ká mú fùsí bẹ́ẹ̀ wà má bẹ́ẹ̀ náà dáálíkà ààyè táwa gangan wá dúró sí gangan náà ọlọ́run ṣe kí ni ọ ọlọ́run ló ní àṣẹ ẹbẹ̀ sọ lẹ́yìn wá gbà náà dára túmọ̀ tí àwọn àfáà tí wọ́n tún ṣàlàyé fún wa náà ni pé ọlọ́run ló ní ìmọ̀ máa bẹ́ẹ̀ náà àìdìnnà gbogbo ohun tó ti ṣẹlẹ̀ nínú ayé láti bẹ̀rẹ̀ wá tó fi di àsìkò tá a wà yìí ọlọ́run ọba nìkan ló mọ̀ ọ́ bẹ́ẹ̀ náà ni wà máa kọ́ lè fana ìtí ó tún ṣẹlẹ̀ tí àlìkíámọ́ ọlọ́run ọba ó fi dé tí ó ṣẹlẹ̀ títí ní gbogbo àlìkíámọ́ ọlọ́run ọba nìkan ló mọ̀ ọ́ wà máa bẹ́yìn náà dáálíkà ntí ó ṣẹlẹ̀ táyé ó fi parẹ́ ọlọ́mọ ntí ó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà lọ́nà bàbá gbé wa dìde tán tálíkì amóbi ọlọ́mọ wọn ntí ó tún wá ṣẹlẹ̀ láàrin méjèèjì yẹn ni pé láàrin fífa fèrè pé ká kú àti láàrin ká fa fèrè pé ká dìde lẹ̀ ọlọ́mọba lọ́mọ gbogbo yẹn so lára àtúmọ̀ tí àwọn àfa àtúmọ̀ fún wa nìyẹn lára àtúmọ̀ tí wọ́n tún túmọ̀ fún wa òun náà ni wípé àwọn màláìka ni. táwọn bá ń fọ̀bọ̀ wá sórí ilẹ̀ ẹlẹ̀ ilẹ̀ ẹlẹ̀ táwọn dojúkọ ọlọ́run ọba nìkan ló ní agbára tí ń bẹ lórí ilẹ̀ ẹlẹ̀ táwọn dojúkọ bẹ́ẹ̀ náà ni sánmà táwọn fi ilẹ̀ ẹlẹ̀ táwọn ti kúrò ọlọ́run ọba nìkan ló ní agbára rẹ̀ bẹ́ẹ̀ náà ni àyè táwọn wá wà nígbà táwọn fún bọ̀ yẹn ọlọ́run ọba nìkan ló mọ̀ sọ wàmà bẹ́ẹ̀ náà dáàlì ká wàmà bẹ́ẹ̀ náà máa dàkárì náà. la máa túmọ̀ rẹ̀ sí torí pé nǹkan méjì ọlọ́run bá dárúkọ ń bẹ̀ yẹn kò lè sọ pé wà máa bẹ́yìn náà bẹ́yìn níkà òní wà máa bẹ́yìn náà dáálíkà yẹn kò wà máa bẹ́yìn náà máa dàkárí náà gbogbo nǹkan dáa sọ síwájú yẹn gbogbo ti ń bẹ láàrin rẹ̀ pátá yányá ọlọ́run ọba nìkan ni ó mọ̀ ọ́n so yìí tó ń túmọ̀ sí fún wa náà ni pé nǹkan kan ọ̀pá fọlọ́run ọba ní sánmà àti lẹ́lẹ̀ gbogbo nǹkan pátá yányá kedere wájú ọlọ́run ọba báyìí lọ́wọ́ kí ó rà kí nǹkan yẹn wà ní abẹ́ àpáta kó jẹ́ pé àpáta ló bò mọ́lẹ̀ kó wá jẹ́ pé òkùnkùn tó wá kùn biribiri lálẹ́ ọlọ́run ọba ń rí ketekete ni àwa nìkan láàrí ọlọ́run ọba ń rí gbogbo ẹ̀ sọ ọlọ́run ọba ń ṣàlàyé fún wa pé gbogbo nǹkan pátá yányán òun náà ni ọlọ́run ọba máa ọlọ́run wa ni kí ni ọ. wọ́n máa kánà rọ̀bùkà nàṣíyá. wọ́n máa kánà rọ̀bùkà nàṣíyá ìtumọ̀ tí àwọn àtúntẹ̀síìr tí wọ́n túmọ̀ àyà ìsí fún wa wàmàkánà rọ́bùkà nà sí ìyàn ọ̀nà mẹ́ta òun náà ni wọ́n túmọ̀ ìsí. alákọ̀ọ́kọ́ ń bẹ́ òun náà ni pé lámúyẹ̀tìrú kíkà rọ́bùkà ọlọ́run ọba òfin wa ànábì ilẹ̀ wàmàkánà rọ́bùkà nà sí ìyà ọlọ́run ọba òfin wa ànábì ilẹ̀ kódà kó jẹ́ pé wàyí ń ta akọ́rọ̀ àlìwáyò àlìwáyò à ń ta kódà kó jẹ́ wípé iṣẹ́ tá a fi ń ránṣẹ́ sọ́dọ̀ wa ànábì ọpẹ́ kó tó wá sọ́dọ̀ rẹ̀ eléyìí ò sọ pé àwọn ọlọ́run ọba àfiwọ́ ànábì ilẹ̀ ìtumọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé wàmàkánà rọ́bùkánà sí ìyàn ìwọ̀n ànábì lọ́mọ wípé ọlọ́run ọba rẹ gbogbo nǹkan òun lọ́lọ́run ọba mọ̀ ọlọ́run ọba ẹsẹ̀ tí mo gbàgbé nǹkan kan lẹ́yìn ìgbà tó mọ gbogbo nǹkan tán yányán kì í gbàgbé nǹkan kan ọmọ ènìyàn a lè mọ gbogbo nǹkan bó tilẹ̀ kéèyàn gbìyànjú tó láyé kò lè mọ gbogbo nǹkan tí wọ́n bá lẹ́nìkan ló nímọ̀ jù àwọn àìmọye nǹkan ni ò ní mọ̀ tọ́ pé àwọn tí ò ní mọ̀ tó tí wọ́n tún mọ̀ tó wọn ò ní mọ̀. so ọlọ́run ọba kọ́kọ́ mọ gbogbo nǹkan pátá yẹn lọ́wọ́ ọba mọ̀tàn yẹn yẹn lẹ́yìn wá gbà náà téèyàn bá wá ní mímọ̀ ìmọ̀ téèyàn níyẹn èèyàn ma gbàgbé àbí kéèyàn ti bọnú ara wọn gbà míì èèyàn gbàgbé bẹ́ẹ̀ bá sí bẹ́ẹ̀ ni ìmọ̀ ó ti máa sá kúrò lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni làákàyè ó ti máa kúrò lọ́dọ̀ rẹ̀ ọba wa ní ìtòjú ti wà látìgbà tó ti ọba gbàgbé nǹkan kan ọba so wà máa ká na rọ́bùkà. wà máa ká na rọ́bùkà nasiya. so ọlọ́run ọba rẹ kìí ṣe ọba tó máa ń gbàgbé nǹkan kan gbogbo nǹkan pátá yányán òun lọ́wọ́ ọba mọ̀ ló fi jẹ́ pé àdìsí àbídàdà àdìsí tọ́lọ́láàfíà ni ó máa ń ṣàlàyé fún wa wípé gbogbo ohun tó lọ́wọ́ ọba bá sọ di ẹ̀tọ́ máa ń lọ́ọ́ fi kìtàbì yìí fọwọ́ halal. gbogbo ntọ́lọ́hún ọba bá sọ pé àlàálì ni tẹ́ ẹ bá ti bá nínú ọ̀rọ̀ ọlọ́run tẹ́ ẹ bá níbi àdìsí òjíṣẹ́ ọlọ́run ọba àlàálì ni wàmà àrùrọ̀mà tọ́lọ́hún bàbá fọ pé nǹkan kan èèwọ̀ ni fàwùwà háràmù kíní yẹn náà èèwọ̀ náà ni wàmà sákàtà ànìwò tẹ́ ẹ bá ti wá rí pé ẹ̀ ń wá nǹkan kan káàkiri ẹ̀ẹ̀rí kíní yẹn ọlọ́run ọba dákẹ́ nípa rẹ̀ ẹ máa mà wípé fàwùwà àáfíà nìyẹn ẹ mà wípé kíní yẹn náà àlàálì náà ni ó padà wà máa jẹ fún yín ọlọ́run bá ti dákẹ́ mẹ́ẹ̀ ló máa fi filẹ̀ fún yín ọlọ́run sọ di ẹ̀tọ́ fún yín nìyẹn so ìtọ́lọ́wọ́n bó o bá ti sọ àlàálì nìyẹn ó yẹ pé ìwọ́n dọ́wọ́ pé nǹkan kan jẹ́ èèwọ̀ ó mẹ́rin wa ni tó fi sọ pé jẹ́ èèwọ̀ so ìtọ́lọ́wọ́n bó o bá ti sọ bí ìṣe rẹ̀ ò sọ ó bí ìpè kínní yẹn ó lẹ́tọ̀ọ́ nìyẹn fàwọn àáfíà ànábì wa ká gbàdọ sádìsì tán ànábì wa kà wípé wà máa ká náà rọ́bù kànà sí ìjà ọlọ́run ọba èso ọba tí wọ́n gbàgbé nǹkan kan kẹwàá ni ah, ọlọ́run ọba àrántí sọ eléyìí ó ti mọ̀ pé nǹkan tó lẹ́tọ̀ fún yín ni torí pé àlẹ́ asinu filẹ̀ àṣìyá àlẹ́ ìbáhà ìpìlẹ̀ gbogbo nǹkan tá a máa ń lò láyé ẹ̀tọ́ ni ìbáàdà gẹ́gẹ́ bí wọ́n bá fẹ́ ká ṣe àlẹ́ asinu filẹ̀ ìbáàdà ó àtàrí yìí ìbáàdà èèwọ̀ ni tọ́wọ́ fi ń ṣèjọsìn kan tẹ́wọ́ bá ibùdó ti rẹ́ẹ̀rí ẹ̀ tó o bá ti rẹ́ẹ̀rí ẹ̀ èèwọ̀ ni o gbọ́dọ̀ ṣe. ṣùgbọ́n o kàn fẹ́ jẹ nǹkan kan o fẹ́ lo nǹkan kan ẹ̀tọ́ ni tí o bá ti sọ pé o bá lè mú nǹkan kan wá nú ẹ̀sìn tó sọ pé kí ni o haram ni. so látara bẹ́ẹ̀ tó pé kí ni o wà máa ká ní rọ́bùkà nà sí. ọlọ́run ọba kì í sọ ọba tó pé kí ni o ọba ti máa gbàgbé so ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta tí àwọn àfáà ṣàlàyé fún wa òun náà ní pé eh, ọlọ́wọ́ bá ń sọ bójìṣẹ́ rẹ̀ pé wà máa ká náà rọ́bùkà yánsa àlìsálà ìlẹ́ka ìdàlùwákìtì àlẹ́dì yúrìsìlù fi ìrúsùlàhùn ọlọ́wọ́ ọba èsì ọba ló ṣe yí pé yí máa gbàgbé pé mo fẹ́ ránṣẹ́ wá bá wa ànábì pàpọ́ ọlọ́wọ́ bó gbàgbé kò tí ì kásìkò rẹ̀ kó ránṣẹ́ wá bọ̀ ni tó bá ti dásìkò ló fẹ́ wá ránṣẹ́ wá bọ̀ báyìí yọ ọ̀ràn tó bá fẹ́ wá wá bọ̀ so mama máa mama má máa wòye pé báyà àtètè máa rọ́ọ̀ṣì iṣẹ́ fún ọ pẹ̀lú ikima àwọn ọlọ́run ọba pẹ̀lú pẹ̀lú nǹkan lọ́jẹ́ nǹkan lọ́jẹ́ pé tó bá làákàyè mu lọ́dọ̀ àwọn ọlọ́run òun náà ni pé ìgbà tá a bá ti ránṣẹ́ sí ọ ìgbà yẹn ló ṣe déédéé ọgbọ́n lọ́dọ̀ àwọn ọlọ́run so látara bẹ́ẹ̀ ọlọ́run wà máa ká ní rọ́bùkà. wà máa ká ní rọ́bùkà sí yàn. ọlọ́run ìgbàgbé pọ́ǹfẹ́ ránṣẹ́ sí yàn ọlọ́run ọbẹ̀ ìgbàgbé rárá ló fi jẹ́ pé àìsọ fọlọ́run pé kọ́lọ́run ọba ọmọ gbàgbé mi ọlọ́run ọbẹ̀ ìgbàgbé yàn rárá ọba tó ṣe yí pé ọ̀rántí rẹ ni nítorí máa sọ ni pé ọlọ́run ọba akọ́rántí mi sọ ṣùgbọ́n bá gbọ́dọ̀ ọmọ gbàgbé mi àkísọ̀rọ̀ gbọ́dọ̀ bẹ́ẹ̀ sọ. So, so níbi ọlọ́run ọba ọba tí máa ń rántí ni ní gbogbo ìgbà so ìrántí yẹn là á máa fi ròyìn ọlọ́run so àyè fi ìgbàgbé àyè fi ròyìn ọlọ́run náà. رب السماوات والأرض وما بينهما so رب السماوات والأرض وما بينهما ẹ mọ̀ pé ọlọ́run ọba yìí kì í ṣe ọba tó lè máa gbàgbé kí ló dé òbí ṣe tó lè máa gbàgbé rọ́bù samawat ọba tó ṣe yí pé òun ló dá gbogbo ìsánmà méjèèje wàlẹ̀ àrùdì òun ló dá ilẹ̀ méjèèje wà máa bẹ́ẹ̀ náà ùmá ìtì ń bẹ láàrin sánmà àti ilẹ̀ ẹlẹ̀ náà jáwé ènìyàn tá à ń gbé bẹ́ẹ̀ gbogbo nǹkan tí ń bẹ ń bẹ pàtàyẹ tá a ṣe síbẹ̀ gbogbo ẹranko ni gbogbo èèrà ni gbogbo tí ń bẹ láàrin sánmà tó náà mí ìta lè fojú rí àti ìta lè fojú rí ọlọ́run ló dá gbogbo wọn ọlọ́run tó wá dá gbogbo ẹ̀ pàtàyẹ yan òun náà ní tún wá jẹ́ ẹnì tó ṣe pé ó ní gbogbo rẹ̀ ẹnì kan ò lè jáde kó òun kankan nú bẹ́ẹ̀ bá lóun lòun ní nǹkan kan bẹ́ẹ̀ ó kàn ń sọ lẹ́nu lásán ni so nǹkan ló ní agbára tí fi ń control rẹ̀ gbogbo ọlọ́run bá ní ń control gbogbo ẹ̀ pátá yányán so ọlọ́run bá dájú pé ó ní wá ń darí gbogbo nǹkan yìí sọ́lọ́ ní àgbàgbé nǹkan gbogbo nǹkan tí ń bẹ lórí ayé pátá yányán ọlọ́run ní ń darí ẹ̀ so kì í sọ bá tó lè máa gbàgbé nǹkan rárá torí pé kí ni ìmọ̀ rẹ̀ tún ní ó kárí gbogbo nǹkan ó wọ owó ẹ̀ kétékété báyìí ni ìkankan ọ̀pamọ́ fún un ọwọ́ mọ gbogbo ẹ̀ pàtà ẹyẹ ó dẹ̀ mọ tí kálukú lẹ́tọ̀ sí sóní àṣọpọ̀ àwọn àṣọpọ̀ bá ti máa ń gbàgbé nǹkan ọlọ́run bó lè jẹ́ ọba tí ń gbàgbé nǹkan rárá náà. fàtọ́jú wàsítọ́bìrì lè ìbàdàtì. ọlọ́run wa ni nítorí pé ó ti wá mọ̀ pé ọlọ́run ọba yìí òun ló mọ gbogbo nǹkan kìí ṣe ọba tí máa gbàgbé nǹkan òun ló ní sánmà àti lẹ́ẹ̀lẹ́ àti gbogbo tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìta tó wá tó wá mẹlẹ́yìn ìtòkù ni pé kó jọ́sìn fọlọ́run ọba náà fọ àbúdì ò jọ́sìn fọlọ́run ọba náà. wọ́n tó lè rí orin bàbá pé. ṣùgbọ́n tó ọba tó wá ń jọ́sìn kí jọ́sìn rẹ̀ ó lè bá àjàtẹ̀wọ́gbà máa jẹ́ ẹni tí ó ní farabalẹ̀ nígbà tó ọba ń ṣèjọ́sìn lọ́sọ̀wá pé ọkùnrin kan wọ mọ́sálásí ó kírun òṣìṣẹ́ ọlọ́run ọba ní ìnàká lámùtúsọ́lì irun tó kí yìí o ò kírun ó tún lọ tún kí padà òṣìṣẹ́ ọlọ́run ọba tún ní ìnáká lámtùsọ̀lì irun tó kí yìí o ò kírun o ó tún lọ bẹ̀lẹ́ kẹta òṣìṣẹ́ ọlọ́run ọba tún ní ìnáká lámtùsọ̀lì irun tó kí yìí o kírun wọn ní òun ò lè kírun jù bá ń lọ òṣìṣẹ́ ọlọ́run ọba wa kọ wípé ọgbọ́dọ̀ lè kírun jù bá ń lọ tó bá yẹ kí bó ti ń kí nìyẹn ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ ọmọ jẹ́ ẹni tó ṣe yí pé ńgbà tó rùkú o gborí lẹ̀ tán dáadáa tó fi lọ forí kanlẹ̀ ìgbà tó gbórí ní forí kanlẹ̀ o jókòó dáadáa tó tún lọ forí kanlẹ̀ míì so látara bẹ́ẹ̀ o ní àtùmọ̀nínà ìfarabalẹ̀ nínú òórùn rẹ téèyàn bá ti ní farabalẹ̀ nínú òórùn ọlọ́run ọba ò ní gbàrún èèyàn odidi aya nípa búdì hù máa sin ọlọ́run ọba rẹ wọ́n tọ́bẹ̀. ó dẹ̀ gbọ́dọ̀ máa ní sùúrù ní ìbà àdáti ìyìn fún ìmọ̀ ọjọ́sìn fún ọlọ́run ọba náà. ọlọ́run bá wa béèrè al-istifham bó tiẹ̀ jẹ́ pé istifham tí ó ń bẹ níbí kò kì í ṣe ìbéèrè òun náà ni ọlọ́run ọba ń béèrè ní ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa kì í ṣe béèrè. òun náà ni ọlọ́run bá fẹ́ béèrè lọ́wọ́ wa bí kò ṣe wí pé ọlọ́run ọba fẹ́ ṣàlàyé pé nọ́fíyù ni ọlọ́run bá fẹ́ sọ fún wa pé látàlámùlàhù sẹ̀míyà ìyẹn ni pé ìrẹ́ o ò lè sọ pé ọmọ ẹnì kankan lórílẹ̀ ayé yìí àbí níbì kankan tí ó wàá jẹ́ sẹ̀míyànláhù tó wàá sọ pé ah òun àtọ́ lọ́run ni wọ́n jọ jọra wọn tán yányán o ò lè sọ bẹ́ẹ̀ láìláì kò sẹ́ni ẹ̀gan tọ́wọ́ ni ah ìgbà tí mo ń travel káàkiri mo sì wá rí ẹnìkan tọ́jọ́ ọlọ́run tẹ́yẹ́yẹ́ àti ẹnìkan tó sọ bẹ́ẹ̀ rí bó ṣe ọlọ́run ọba ti wà òṣìṣẹ́ ọlọ́run ọba ṣàlàyé fún wa wípé tẹ́ ẹ bá fẹ́ dá ànábì Ibrahim mà ẹ wojú èmi òjíṣẹ́ ọlọ́run ọba tẹ́ ẹ bá ti wo bọ́lọ́run ọba ti dá mi ẹ kí ni ànábì Ibrahim mà látara mi torí pé kí ni ọ èmi mo jẹ́ anaṣẹ́bí ombi Ibrahim mo jẹ́ ntọ́jú anabi Ibrahim so anabi ló ń jọ anabi Ibrahim so anabi amajuwe Isa bunu Mariam ó fi jọ ìkan nínú àwọn èèyàn nínú àwọn alárúbáwá ó fi jọ ẹni tó pera tí ó pera rẹ̀ lọ́lọ́run tá à ń pè ní dàjálù nígbẹ̀yìn ayé anabi sọ dàjálù ó fi wé ẹnìkan nínú àwọn tó ti jẹ́ pé àwọn kèfèrí tó ti ṣáájú lọ ànábì fi wé nínú àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ àrọ́mọdọ́mọ ànábì Hasan àti Hussein wọ́n a máa sọ wípé Hasan ó wà nínú ẹni tó ṣe pé kí ni ó jọ ànábì dáadáa so àwa náà a máa sọ pé ah ọmọ yìí sì jọ bàbá rẹ̀ dáadáa ah kódà ẹlòmíràn rẹ bí wọ́n rọ pé mo travel lọ mo sì rí ẹnìkan kódà mo fẹ́ dì mọ́ tán ìwọ mo pè é àgbà tí màá rò mo rí pé à ah, àṣeéṣe wọ̀ bẹ́ẹ̀ ni ara rí bèjì méjì káàrí wọn báyìí wọ́n ní à ah, àwọn eléyìí wá jọra wọn tó tó báyìí ṣùgbọ́n lọ́dọ̀ ẹ̀dá la ti máa rí ń tọ́jọra wọn ṣùgbọ́n kí àwọn adéyìn wá sọ pé òun rí ń tọ́jọ ọlọ́run ẹ̀jọ̀ sóde ṣẹlẹ̀ láéláé kò ọlọ́ni láàtà alámúlá òsàmìyà ẹ ẹ lè rẹ́ ń tọ́jọ ọlọ́run láéláé kẹ́lì máa wá sọ pé mo fẹ́ júwe ọlọ́run ọlọ́run ni ẹnìkan rárá kò sẹ́ni ẹ̀ka tó sọ pé ẹni tọ́jú ọlọ́run ni sọ léèyàn gíga ni ni àbí èèyàn kúkúrú bóun ló ti fẹ́ ju ọlọ́run pé ọlọ́run ọba yìí ọba tí ò má ní torí pé ọmọ máa ń jọ bàbá rẹ̀ tọ́wọ́ ti bímọ ó ní ìdẹ́ ń sọ ni pé ó ń láfijọ́ nìyẹn torí pé ọmọ ìjọ bàbá rẹ̀ ah, bàbá rẹ̀ tẹ́ ẹ bá lọ́lọ́run ti bímọ báyẹn ẹ sọ pé kí ni ọlọ́run láfijọ́ nìyẹn ọlọ́run dẹ̀ láfijọ́ ó sọ fún wa pé ọlọ́run bò bímọ ọlọ́run ọ̀lẹ́bí torí ẹni tó bá ti lẹ́bí wọ́n sọ ibi ah bàbá bàbá alágbájá báyìí bàbá tó ti wá ń gbà kan báyìí ọlọ́jọ́ ọjọ́ hmm, bàbá tó ti wá ń gbà kan ọlọ́run ọ̀lẹ́bí láàánú sábàlá wàlà wàlà kò sẹ́bí fọlọ́ kò sọ́mọ fọlọ́ sọ àwọn tó lọ́wọ́ bá ń ṣàlàyé fún wa nìyẹn ká máa mọ̀ wípé kéèyàn sọ pé ah ẹni yìí òun lọ́jọ́ ọlọ́run tán yẹ́nyẹ́n kò sí lọ́jọ́ bẹ́ẹ̀ àbí ah ẹni yìí òun lọ́jọ́ ọlọ́run díẹ̀ ọjọ́ ọlọ́run ah kọjọ́ tán ṣùgbọ́n ó jọ díẹ̀ ọ̀rọ̀ àfi bíbí kan jọ́ náà ọlọ́run bò ó ní kò ní mà sí ìlú wàlá ṣẹ̀bẹ̀ kò lẹ́ńtọ́jọ́ tán yẹ́nyẹ́n kò lẹ́ńtọ́jọ́ díẹ̀ ọ̀lẹ́ ah, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ à wọ́n ní ọlọ́run ní kankan tó jọ bẹ́ẹ̀ nǹkan tíntín ní kaba àgẹ́lì kan ọgbọ́n òun fi jọ ọlọ́run kò sí. bẹ́ẹ̀ náà dẹ̀wọ̀n ni nínú ìròyìn ọlọ́run ìròyìn ọlọ́run tó lọ́wọ́ bá ní ọba ọlọ́rọ̀ lòun ẹnì kan ìjọ ọlọ́run níbi ọ̀rọ̀ rárá kan wọ́n ní à ah, ó mú díẹ̀ nu ọ̀rọ̀ ọlọ́run pé ó tiẹ̀ ó náà ó ń tọrẹ nu ọ̀rọ̀ ọlọ́run ọjọ́ ọlọ́run. làwọn apá máa ń sọ fún wa wípé tó máa ń sọ fún wa wípé ọlọ́run ọba ní àwọn orúkọ ninety nine wípé ẹni tó bá jẹ́ pé wọ́n bá mọ orúkọ ninety nine náà dáadáa dákàlà àlìjánná ìtumọ̀ láwọn bá sọ náà ni pé ẹni tó bá jẹ́ wípé àyà kùránì láti túmọ̀ rẹ̀ kèwé náà wá sọ pé òun fẹ́ sọ wípé à òun náà fẹ́ máa tọrẹ bọ́lọ̀ ti ń tọrẹ èèyàn ò lè ṣe tàkálùkù bèkúlùkìlá kọ́lọ́ bẹ́ẹ̀ tàkálùkù bèkúlùkìlá ìwà tọ́lọ́wọ́ bá ń wù èmi náà fẹ́ máa wù wù wà bẹ́ẹ̀ ò in túmọ̀ rẹ̀ ní àyà kùránì wàlíláìlẹ̀ wali usna fàdíwù ubia ẹ̀ ń bá ti ń ṣàdúrà e ẹ̀ ti ń bẹ lọ́wọ́ bá pẹ̀lú ẹ̀ tẹ́gbọ́n dì mọ́ dákàlà àlìjánà yọ̀wọ́ àlìjánà ti túmọ̀ ẹ̀ ọba nínú ìròyìn ọlọ́run kò sẹ́ni kankan tá a lè gbé sẹ́gbẹ̀ẹ́ ọlọ́run táwa ní ìròyìn o nínú pé ó wà lẹ́gbẹ̀ẹ́ ìròyìn ọlọ́run sọ ọlọ́run ọba ò ní irú ẹ̀ ìròyìn ọlọ́run ọba ìròyìn ọlọ́run ọba ò ní àléébù ìròyìn ọmọ ènìyàn ìmọ̀ aládìkù tí a bá ròyìn ẹ̀ lónìí tó nìkan bá ní ọlọ́rẹ́ ni tó bá dẹ́dẹ́ bá dẹ́dẹ́ lómi òyìn rẹ̀ èyí tó rẹ̀ jáde ikàn máa dọ́gbọ́n sí náà ni sọ ìròyìn ọmọ èèyàn á máa ládìkù wọn nígbà kò lówó lọ́wọ́ mọ́ kò lè tọrẹ dáadáa mọ́ ìròyìn ọmọ èèyàn á máa lálèébù tùmọ̀tọ́ lọ́wọ́ bò dálèébù ara kò sí ládìkù so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń ṣàlàyé fún wa nínú àyà ìpè alẹ́ ọlọ́run ní ìwọ náà máa wá káàkiri ìjẹ́ ó tiẹ̀ mọ̀ fọlọ́run sàmì yáhùn sọ ọmọ ẹni tọ́jú ọlọ́run tán yányá àbí sọ ọmọ ẹni tọ́jú ọlọ́run díẹ̀ àbí sọ ọmọ ẹni tó ṣe pé ìròyìn rẹ̀ dàbí ìròyìn ọlọ́run so lè mú jáde ó rí i pé o ò lérí kankan mú jáde nínú gbogbo ẹ̀ náà. òkú lè. الإنسان إذا ما مت لسوف أخرج حيا ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ó wá ń ṣàlàyé fún wa nípa wípé àwọn kan nínú àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí gẹ́gẹ́ bí àwọn àfáà onítẹ̀fsíìrì gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé wọ́n ń sọ fún wa wípé àwọn oríṣiríṣi àwọn kèfèrí tí wọ́n ń bẹ ní Mẹ́kà ìkan nínú wọn ni Ubayyu bunu Khalaf ìkan nínú wọn ni Al-Walid bunu Mugira ìkan nínú wọn ni Al-Asu bunu Wa'il ìkan nínú wọn náà ni Abu Jahali gbogbo àwọn àwọn yìí kèfèrí tó gbé pọn ni wọ́n ẹ̀ẹ́rín lára nǹkan tí wọ́n máa ń sọ fánàbì òun náà ni pé yóò wá mú eegun tó ti ju nílẹ̀ẹ́lẹ̀ tó jẹ́ bí eegun ẹ tó ti kú tó yẹ pé eegun yẹn ti ju yóò wá mú sọ́wọ́ rẹ̀ báyìí yóò wá fi ọwọ́ rẹ̀ rún eegun yẹn báyìí tí eegun yẹn ó tún wá kú dànù bí ìgbà tí yèèpẹ̀ bá kú dànù yóò wá sọ fánàbì wípé Ah, ah wọ́n dẹ̀ sọ báyìí pé ọlọ́run ọba ó máa ṣe eléyìí lẹ́mìí bóòlù ọlọ́run ti fẹ́ ṣe eléyìí lẹ́mìí ọlọ́run sọ́nu sọ́túnyẹ àṣì wàdọ́rọ̀bà lánàá masalan wàná sí akọ́lùkọ́ kọ́ọ́là máa yù yìlì ìdọ́ọ̀mà wáyé àròmí kúlí yù yí alẹ̀ dí àǹṣá àhá awàlà màrọ́tìn wàhùwà bí kúlì kọ́lì kẹ́nà àlè ọlọ́run ni wàdọ́rọ̀bà lánàá masalan. ọlọ́ni ọmọ ènìyàn tó jẹ́ kèfèrí ó wá ń lọ fi àwa wé nǹkan ọlọ́run tí ò ṣeé fi wé nǹkan kan òun wá fẹ́ máa fi kọ́dírú agbára ọlọ́run ọlọ́run ní wànẹ́sì àkọ́lékọ̀wú òun gẹ́gẹ́ dìdìrín ni ó gbàgbé pé ẹni tó dáhùn nìyẹn ó gbàgbé bọ́lọ̀ ti dà ó gbàgbé dídá rẹ̀ kọ́ ọ́ làwọn ni máa yìí ìlú ọ̀mà ó ní ta ló lè fi ẹ̀mí sí ara àwọn eegun wàyí àrọ̀ míì nígbà táwọn eegun yẹn bá ti kú dànù tá a rún dànù tó ti jẹ tán yányán ọlọ́ni kan nàbí o máa sọ pé kúlíyù yìí á lẹ̀dí àǹṣá àhá awálàmọ̀rọ́tì sọ fún pé ẹni tó lè ṣe lẹ́mìí òun lẹni tó dá eegun náà ní alákọ̀ọ́kọ́ dídá ọlọ́run alákọ̀ọ́kọ́ dídá yẹn òun náà ló lè ṣe lẹ́mìí wàhùwà bíi kúlì kọ́líkìn àlìyìmù ọba ló jẹ́ pé gbogbo nǹkan tó dá pátá yẹ́yẹ́ gbogbo ẹ̀ lọ́mọ ọmọ tó fi dá wọn ọmọ tó fi ṣe wọn sọlọ́wọ́n ọba tó wá kọ́kọ́ dá ọmọ èèyàn tó wá jẹ́ pé òun náà ló kádàrá pé kọ́mọ èèyàn ó ọwọ́ ló wọ́n dá ọmọ èèyàn padà ọmọ èèyàn wá ní òun dá padà ṣé bóun lọ́mọ síkírìtì tó wà behind dídá. ẹni tó mọ ìkọ̀rọ̀ tó wà ní abẹ́ dídá ọmọ kọ̀rọ̀ tó wà níbi pé ó fi kú ààrẹ nìyẹn gbọ́dọ̀ lọ́wọ́ ò lè kú báyìí nìyí ọlọ́mọ kọ̀rọ̀ ìdá fi ń kú tó bá ti jẹ́ ògbé ìdarí kìámọ́ ó ikú mọ́ olùgbọ́n ọlọ́mọ kọ̀rọ̀ ìdá fi ń kú nù òun dá wa ọlọ́mọ bó ti dá wa ọwọ́ ká wá kú ọwọ́ á ní ká ju ọwọ́ á ní kí ah, ká tún dàpọ̀ mọ́ yẹ̀pẹ̀ kí wọ́n fẹ́ lomi ìrẹ́lé kí wọ́n fẹ́ lomi ṣe nǹkan mi. ọwọ́ á ní òun ọ̀ wa padà ìyẹn wá ní pé kí ni okùn tó dá wa padà ọlọ́ba wa ń ṣàlàyé pé ìwọ tó o ní mi tó dá ọ padà ṣe bí ìwọ gẹ́gẹ́ o ò sí láyé gbà kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi náà mo jẹ́ ọ wà láyé so ìgbà tó ti mọ̀ kébì ni mo jẹ́ ọ wà láyé mo tún wá pọ̀ mọ́ wá lọ́wọ́ àwa láyé padà ṣé ìyẹn lọ́wọ́ ẹ̀kọ́ wa máa takò kọ́ẹ́gbẹ́ òdàkọ náà ó ti mọ nẹ́sẹ̀ àtàlẹ̀ wúlà wàlà kọ́dé alimutumu nẹ́sẹ̀ àtàlẹ̀ wúlà ọlọ́ni balẹ̀ pé ọgbẹ́ ti mọ̀ bí mo ti dá ọ lákọ̀ọ́kọ́ pé o sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni tẹ́ máa sọ àwọn ọdún kan sẹ́yìn wọ́n gbọ́ mọ̀ pé èmi gan ò sí láyé n ò tí ì bí mi ọlọ́dọ̀ wa jẹ́ kọ́ wà láyé ńgbà náà ó tún wá mú ọ kú ọgbẹ́ wa ló wọn dọ̀ padà sọ ayé kọ́ takò kẹ́kẹ́ yẹn takò náà lọ́wọ́ bá ń sàlàyé fún wa nínú ayé ayé pé gbogbo àwọn tí wọ́n jẹ́ kèfèrí Mákà àìníláàkáyé wọn ó jẹ́ kí wọ́n tako pé ọlọ́run bò lè gbé àwọn dìde ọlọ́run bò gbé ní gbígbé yín dìde ilá kàlámù ilé bá sọ́rí àwọn hùwà akọrọ́bù ọlọ́run ní bí ìgbà téèyàn kàn ṣẹ́jú lókè báyìí tó ṣẹ́jú lọ lẹ́lẹ̀ fèrè lásán ni wọ́n pàtó gbogbo kálukú fi máa dìde lẹ́lẹ̀ ṣé wọn ni wọn á dùn nǹkan lẹ́yìn á kà sí nǹkan tí ẹ tún wọn ń takò gbé rárá ọlọ́run ò lè ṣe kí ni ọlọ́run ò lè gbé ọ dìde ọlọ́run bá wá ń ṣàlàyé fún wa nínú ááyà ń bíi nípa nǹkan tí àwọn kèfèrí yìí ṣe àti gbogbo àwọn tí bá tún ń ta ko ìgbédìde ọlọ́run ọlọ́run bá ń ṣàlàyé fún wa ń bì. ọ̀yọ̀kúrú ni sánù àìdá máa ní tòrọ sàrùfà ọkọ̀ ọ̀jọ̀ ayé. sọ ọlọ́run bá ń ṣàlàyé fún wa ń bì àwọn nǹkan méjì tó tóbi tí ń dalẹ̀ ayé rú alákọ̀ọ́kọ́ nìyẹn àwọn kan gbà wípé a kàn wálé ayé yìí wíwá tá a wá bẹ́ẹ̀ àákàngbé bẹ́ẹ̀ náà tá a bá ti kú kò sí gbèǹde àwọn kan gbà bẹ́ẹ̀ pé kò sí gbèǹde wọ́n gbà yí pé gan kò sí jíjọ́ lọ́hùn tá a bá ti kú báyìí a ti parí gbogbo ẹ̀ nìyẹn àwọn kan gbà báwọn ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn kan gbà pé ọlọ́run ọba ń bẹ ṣùgbọ́n ó bímọ ọlọ́run ọba ń bẹ ó bímọ àbí ọlọ́run ọba ó pé mẹ́ta àwọn kan náà so àwọn nǹkan méjèèjì yìí lọ́lọ́wọ́ bá ń ṣàlàyé fún wa ń bì ẹlẹ́ẹ̀kejì ni ọlọ́wọ́ bá ń ṣàlàyé pé wàyàkúrú lè ń sànù àyíká máa. ọlọ́ni ọmọ ènìyàn kí lọ́lọ́wọ́ bá gbẹ̀rẹ̀ gbẹ̀rẹ̀ ọmọ ènìyàn náà kèé mùsùlùmí ni ọmọ ṣe léyìn ọmọ ènìyàn tó jẹ́ kéèpè rí lọ́lọ́wọ́ bá ń ṣàlàyé bẹ́ẹ̀ yẹn yóò máa sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí jáde tọ́lọ́ bá gbà lórí pé ọmọ èèyàn náà nìyẹn sọ ọmọ èèyàn tó jẹ́ kèfèrí yóò máa sọ̀rọ̀ jáde wípé àìlà máa mi tù tí mo bá ti wá dẹni tó kú ṣé tí mo bá ti dẹni tó kú ayé ṣé èmi náà dẹni tí wọ́n mú jáde padà lẹ́ni tí ó padà wá di abẹ̀mí so ah, ah. dẹ̀ pọ̀sibù bẹ́ẹ̀ àwọn ẹ̀wọ̀n pé ikú ni ìparí ayé pátáyányán so lọ àwọn fáàpù sọ pé gbogbo ẹni bá sọ wípé ẹni tó bá sọ pé èèyàn kú ó lọ ibùgbé rẹ̀ gbẹ̀yìn kọ́ lọ ibùgbé gbẹ̀yìn o ìwé ẹni bẹ́ẹ̀ ti tako bá sún ọlọ́run pé ọlọ́run bá máa ń gbé èèyàn dìde ibùgbé gbẹ̀yìn wọ́n padà gbé dìde kó olú inú àdìjẹ́nà tàbí iná oníbùgbé kí ni ìgbẹ̀yìn èèyàn gbọ́dọ̀ máa ń pé inú sàárè ní ibùgbé ìgbẹ̀yìn àbí ó ti lọ ilé ìgbẹ̀yìn ẹ̀yìn bá ti nígbàgbọ́ sí pé ẹnìkan lọ ilé ìgbẹ̀yìn ní sàárè ìlú ẹni bẹ́ẹ̀ ó takò bá sùn ọlọ́run ọba ó gbọ́dọ̀ sọ́ra sọ kèfèrí ní máa sọ pé tẹ́jà bá ti wá kú tán làṣàwọ̀fà òkúrọ̀jù àyà ṣé wọ́n wàá máa jẹ́ ẹgbẹ́ pé ó tún wá mú wa dìde kúrò nù sàárè lẹ́ni tó jẹ́ pé àájẹ abẹ̀mí ni náà. أولا يذكر الإنسان أنا خلقناه من قبل ọlọ́run ọba ní awàlá yẹ́díkúrú lè ìsànù ọlọ́run ní awàlá yẹ́díkúrú lè ìsànù ọlọ́run ní ṣé ọmọ ènìyàn yẹ́díkúrú bẹ́ẹ̀ àwọn apóńtẹ̀síìrì sọ wípé ìtumọ̀ rẹ̀ ní yàtàfà kárù sọ́mọ èèyàn ò lè ronú ni sọ́mọ ènìyàn kò lè ronú ni pé kí ni. àná kọ́lọ́kọ́lá òmìnira ọkọ nínú wa là ń ṣe àná kọ̀làkùnà ùmí nǹkan wípé àwọn ọlọ́run ọba kọ̀làkùnà ùmí nǹkan àwọn ọlọ́run láti dá síwájú kó tó máa sọ̀rọ̀ tí ń sọ yìí ṣe báwọn ọlọ́run la dá nígbà tí ò tí ì máa sọ̀rọ̀ tí ń sọ yìí àwọn ọlọ́run la ti dá láti gbà náà. ọlọ́run ní wàhálà mu yakun ṣe é nígbà tí ò jẹ́ nkankan làwọn ọlọ́run ti dá bẹ́ẹ̀ wàhálà mu yakun ṣe ó ti kọ́kọ́ wà lẹ́gbẹ́gbẹ́ lámù yakun ṣe é ní alẹ́ ata alálẹ́ ìsàn ìnà mìíràn dáhàrí lámù yakun ṣe é ọlọ́ni ó tó fọ́mọ èèyàn láti ronú wípé kọ́dí àtà àlè yìí ó ti kọjá lórí ọmọ ènìyàn ìgbà kan láwùyẹkùn ṣe amẹ̀dìkù rọ̀ tí ò jẹ́ nǹkan kan táwọn èèyàn lè mọ̀ táwọn èèyàn lè máa sọ ń pa rẹ̀ tó ní ó dẹ̀ délé ayé tí wọ́n dẹ̀ máa sọ̀rọ̀ ọgbà náà tí ó máa sọ pé òun pé n ti ń ṣẹlẹ̀ náà ni o n ti lọ fẹ́ yà rẹ̀ ìtọ́sẹ̀lẹ̀ rẹ o kò lè dà wọ́n yàn àwọn tó ti rí láyé ṣáájú rẹ̀ so kò lè dà wọ́n ọlọ́ni àwa wa dà padà àtún pa àwa la dà padà ọlọ́ni lè ronú èèyàn lásán ni kò ronú pé ìgbà kan lòun ò sí tá a wá jẹ́ kó máa bẹ tó wá sí mọ́ tá a wá ní máa bẹ ọba gbé wa kéèyàn ọmọ atakọ́pọ́ lọ́wọ́ bó gbé yàn dìde ntí ọ̀dà rárá ni so àìmọye ááyà òun náà ni ọlọ́run ọba ti ṣàlàyé eléyìí ọlọ́run ìwà wúwà lẹ́dí yẹ́bdáwulẹ̀ kọ́líkọ́ ọlọ́run ló bẹ̀rẹ̀ dídá yín súnmọ́ yòó ìdùn ù òun náà ni ó tún wá jẹ́ pé yóò tún dá yín padà tẹ́tù padà di ẹ̀dá wàhùwà áwánù àlẹ́ yìí kẹ́ padà di ẹ̀dá yẹn ó ti rọ ọlọ́run lọ́rùn jù ó ti rọ ọlọ́run lọ́rùn jù so látara bẹ́ẹ̀ n tó rọrùn ni ìgbédìde wa ò ní wàhálà kankan n tó rọrùn ni ẹ bá lóun ò ní gbàgbọ́ sí i àìlè ronú òun lọ́fà tí òfin ní ìgbàgbọ́ sí i náà. فربك لنحشرنهم الشياطين. ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga ó wá búra ó ní fáwọn àrọ́ bíkà ọlọ́wọ́ ọba gangan ìjọba bàbá fi lè búra àlámọ̀rí tó lágbára ni ó wá tún fi gbólóhùn tó fi ń jẹ́ pé òní fi ń darí gbogbo wa pátá yẹnyẹn gbólóhùn rọ́bù tá a sọ fún wa pé ìtumọ̀ mẹ́ta ló kó sábẹ́ rẹ̀ dídá ọlọ́run ló gbogbo wa níní ọlọ́run ló ní gbogbo wa dídarí ọlọ́run ní darí gbogbo wa ọlọ́run bá wa fi eléyìí gbólóhùn tó tóbi yẹn ọlọ́run ọba wa fi búra ọlọ́run bá tún wá bí sàpọ́nlé pàdé bí onífàwọ̀ rọ́bìkà. ọlọ́run wá sàbìtì ìbúra rẹ̀ sànà bí onífàwọ̀ rọ́bìkà tàbí ìmọ̀lẹ̀ rọ̀sọ̀l ọlọ́run fi ṣe àpọ́nlé àgbéga fún ànábì ọlọ́run á fi ń sọ fún àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí tí wọ́n ń sọ̀sọ́kúsọ lẹ́nu ọlọ́run ní ìlànà ọlọ́run ní á kó wọn jọ á gbé wọn dìde á sì kó wọn jọ ọlọ́run ọba lá gbé wọn dìde á sì kó wọn jọ wà ṣàyàtì àwọn tí òjé wọn lè ronú nìyẹn ṣàyàtì ni òjé wọn lè ronú ṣètọ́nù ṣètọ́nù kọ̀ọ̀kan wà tó jẹ́ pé ń bẹ lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan tí máa tẹ̀lé káàkiri mùsùlùmí tí bá ń ṣe tọ́lọ́run ọba dáadáa òun ní ṣe ìtọ́nù rẹ̀ ò ní lágbára lé lórí so ṣètọ́nù táwọn kèfèrí yóò wà lágbára lé wọn lórí kò ní jẹ́ wọn ó lè ronú tọ́ba adijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama kèfèrí ó rí iṣẹ́ ìtọ́nù yẹn bá ń gbà tí wọ́n bá gbé dìde wọ́n jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn báyìí tí wọ́n jọ máa ṣépè fúnra wọn níwájú ọlọ́run sọ èyí tó jẹ́ wípé ọlọ́run ọba ó ní àwọn méjèèjì ẹ jù sínú náà jahannama sọ àwọn méjì náà ni wọ́n jọ wọnú náà àti ṣèitán ọlọ́run sọ máa ọba ń sọnú lànà àṣọrọ́ ọlọ́run ní lànà àṣọrọ́ ọ̀hún ọlọ́run ní àwọn ọlọ́run ọba á kó wàṣàyà àti gbogbo àwọn ṣàìtọ́ọ̀nù tí ń tẹ̀lé wọn káàkiri sọ ló jẹ́ pé ọmọ èèyàn tó bá dijọ́ bí àdìkíámà yóò wá máa sàbámà pẹ̀lú ṣàìtọ́ọ̀nù tiẹ̀ tí ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ ọlọ́ni àtá ìdájà àná tóbi dìgbà tó pé ọmọ èèyàn wà bá wa yóò wá sọ pé kọ́ọ́là yá lẹ́yìntà bẹ́yìn ní wà bẹ́yìn náà ká búndàlímọ̀ ṣìrìkà yìí kó dẹ̀ jẹ́ pé wọ́n ṣàìtọ́ọ̀nù yìí ọlọ́run òjò kéde àti ọ̀pá àti ẹjọ́ wà rárá kó jẹ́ pé o jìnnà sí mi ní jíjìnnà ti ń bẹ láàrin mọ́ṣíríkì àti magrib fàbí sàlùkọ̀rì èèyàn búmọ̀ ní ọdún lọ́n gbé tìmí so ọlọ́run bá gbé ṣe ìtọ́rin ti wá láti lè fi tẹ́sítì wa ni gbogbo ẹni tí ó bá jẹ́ pé ó fẹ́ jẹ́ ní àlìjánná ọlọ́run bá máa tẹ́sítì ẹ̀ kó tó jẹ́ ní àlìjánná ǹjẹ́ yóò lè borí ṣàìtọ́nù àbí ò lè borí ẹ̀ tẹ́sítì ọlọ́run kọ́lọ́n jẹ́ àwọn olè borí àwọn èso ọ̀dọ́ wa ọlọ́run ní lana aṣọ̀rọ̀ nà fún. ọlọ́run ní àwọn ọlọ́run á kó wọn jọ àti gbogbo àwọn èṣù tó jẹ́ pé ó sì wọ́n lọ́nà tí wọ́n jọ wà ọlọ́run á kó gbogbo wọn jọ. ọ̀nà لهم حول جهنم جثيا bẹ́ẹ̀ náà ni àwọn ṣayatin rẹ pé àwọn èèyàn yẹn ń jọ́sìn fún oní àbá ti ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ṣayatin ni gbogbo oní àbá ti ń jọ́sìn fún náà lẹ́yìn ọlọ́run ṣayatin ni ṣètọ́ọ̀nù náà ló ń ti yàn náà so nítumọ̀ kejì táwọn àpótẹ́fẹ́sẹ̀ lè túmọ̀ òun náà ni pé a kó wọn jọ àti gbogbo ẹni tí wọ́n pè lọ́lọ́run gbogbo ohun tí ó jẹ́ pé wọ́n tún jọ́sìn èṣù náà èèyàn pè lọ́lọ́run ṣètò ọ̀dọ́ wà lẹ́gbẹ̀ẹ́ yẹn náà ìyẹn pè lọ́lọ́ pé bó sọ yẹn nù gbogbo ẹ̀dá bá ti jẹ́ pé ọjà àfáàní ti ń sọ ọ́nù tí wọ́n náà ń tẹ̀lé ó ti di ó náà ti di ṣàyàtìn so látara bẹ́ẹ̀ gbogbo wọn padà ọlọ́run là kó wọn jọ ọlọ́run ni súnmọ́ lánà. ọlọ́run ni súnmọ́ lánà òdìrọ́ nàkùn ọlọ́run ni á wà á mú gbogbo wọn wá àwọn làjà á nàmọ́ sí gbogbo ètè tí jahannama bàtà wọn fẹ́ wọnú náà jahannama á kó gbogbo wọn síbẹ̀ báyìí ètè tí jahannama bẹ́ẹ̀ á ti tó wọn lọ nìyẹn sọ jìzéyàn ìtumọ̀ alákọ̀ọ́kọ́ dáhùn afá pé jìzéyàn òun náà ni pé gbogbo wọn pátá yányá orí orúnkún wọn ni wọ́n fi kúnlẹ̀ lọ́ọ́ níbẹ̀ ọlọ́ni wàtara nínú sọ́ọ̀tì jáàzíyà ọlọ́ni wàtara kúlọ̀ ummatin jáàsíyà ọlọ́run ni gbogbo àwọn tí wọ́n bá ṣe ọlọ́run pátá yẹ́nyẹ́ gbogbo wọn ni wọ́n kúnlẹ̀ lọ síbi ẹgbẹ́ kíni o ẹgbẹ́ náà jahannama so kullu ummatin tudia ila kitabiha so ìkọ̀ọ̀kan wa ibẹ̀ ni wọ́n ti fún wọn níwèé wọn gbàwé rẹ gbàwé rẹ wọn wà ní àlìyáwó màtújìzáwó nàbí máa kún tún tá a máa lò òní lẹ fẹ́ gbẹ̀sán nǹkan tẹ́ ẹ ṣe ń ṣe so ọlọ́ni wọn kó gbogbo wọn sínú ẹgbẹgbẹ́ náà jáde náà báyìí wọ́n wá tó wọn lọ wọ́n tó wọn lọ sẹ́gbẹ̀gbẹ̀ jahannama lẹ́yìn tí wọ́n ó kúnlẹ̀ nítumọ̀ alákọ̀ọ́kọ́ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì táwọn afẹ́ àmọ́ wa ni pé jìsíyàn wọ́n ó tó gbogbo wọn lọ sẹ́gbẹ̀ẹ́ náà jahannama jìsíyàn ní jàmá jàmá ààtìn ẹ bá jó ní sinna wọn kò gbó wọn pọ̀ báyìí òun sinna rè àwọn tó bá jẹ́ ọ̀mùtì wọn kò wọn pọ̀ báyìí àwọn tó bá jẹ́ àwọn tó bá gbogbo ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi wọ́n á máa kó wọn jọ lọ bẹ́ẹ̀ so wọ́n tún á kó wọn wọ́n tún ní àwọn tó jẹ́ àwọn ọ̀dà àwọn tí wọ́n sìn táwọn èèyàn ń jọ́sìn fún wọn kó wọn sọ́tọ̀ so oríṣiríṣi bí wọ́n ti kó wọn lọ nìyẹn so nítumọ̀ tí àwọn àfa àtúntúmọ̀ ṣùgbọ́n ètò súnmọ́ rẹ̀ náà ni pé kí ni gbogbo wọn wà lẹ́yìn tí wọ́n wà lórí ìkúnlẹ̀ lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ náà jahannama kọ́lọ́hún tó wá máa jù wọn sínú náà jahannama sọ ọlọ́run bó máa ṣàlàyé fún wa lọ́la nípa bó ni wọ́n ti wá máa jẹ́ ẹni tí wọ́n máa wọnú náà jahannama àwọn tó bá jẹ́ ògbóǹtarìgì àwọn bí ẹsẹ̀ bá ti ga sí bẹ́ẹ̀ ni ìwọ́nú náà jáde ní mo ti wá jẹ́ àwọn tẹ́sẹ̀ wọn bá ga lọ́nà sọ pé àwọn tí wọ́n jẹ́ àwọn inal munafikina fi darkil asfali minan nar ó ní àwọn munafiki wọn kọ́ da àwọn sínú náà ìsàlẹ̀sàlẹ̀ náà wọ́n lọ àwọn wà ní ìsàlẹ̀sàlẹ̀ ní ìsàlẹ̀ ìsàlẹ̀sàlẹ̀ iná iná dàrákàtì ló ní so ìsàlẹ̀sàlẹ̀ ibi tí iná ti ń jò gidi gan yẹ́nyẹ́nyẹ́ ìbẹ̀rù wọn da àwọn munafiki sí ìyẹn ló dáhùn sí so ọlọ́run bá wọn wò bí ẹsẹ̀ kálukú bá ti tóbi sí ni wọ́n ti máa jù wọ́n bẹ́ẹ̀ ni wọ́n ti máa jù wọ́n bẹ́ẹ̀ ni wọ́n ti máa jù wọ́n bẹ́ẹ̀ kọ́lọ́ mọ́ sáwà lẹ́nu náà so ìta gbọ́ kọ́lọ́ njó sí wa láǹfààní kọ́lọ́ njó wúlò fẹ́ni kọ̀ọ̀kan wa subhanaka Allahumma bihamdi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.